من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته آه، يا كومريا أنايكي a mekare nyango ya to ene a kohe ajin ana ke ya nya ohuri hinan en ho ramadan aba bileme era 1439 ana kontu muri sallallahu alaihi wasallam o mi hijra ho maka nang medina dasar ho ibo ihana ke anyi awronya eno hinan era 2018 ewe eh, sulani shabana satu bakara daike anyi ayeba ana ke ya mi hahia ni na ba be dira ka ira na ke eh, muhammad ibn ismail al muqaddim aw kuwainan ate sale al magamisi daika ay fanon ya sahunan ana be ira ana ka imam rajihi kobe ini amma mai hahi yana eh, tafsir ibn kasir so insha Allah aya bana one na ne ba bare ma wa ọhụrụ bi ụdị u deri ọhụrụ na ya je ẹtụ لكم الأرض فراشا والسماء يعلمون نعم إن آية أنا كي يا إلى سنة مياهي ويكون ما سنة وتعالى أنا كي يا أيها الناس اعبدوا ربكم ما هون ذنني هكم ولينا أنا يكون بدري هون de aka ke ai abdullahi ibn abbas tarjuman alquran saka ai wahiduhu wa halasu lahu alibada yani ko moritini ko nya kere nyawen awre mono ay kono wa me dai ka ono nya fa le salahum hira fi hada doki azenni enyi ka enne nanyi yenwene inere onon da shawe ka were aza e ga huleba faminhum man ata allah anyi inaza anaika e sa so mo sona wa taala wa hum wahidun ene anaika enne do yo motini ko nya minhum man ashraka billah danyi na anaika ay msabe lo morihin wa huwa wa hum kufra ana wana kama min al wa nasara ini yahudi an baba akoko ate awa wa gairu mata na aba wele mene ana dure ka aya nan hitabu li nasi jami'an yani ila yabi da ka aya abara gaba da wa hadha hasil fi ahli al ard okay nan yani ime gahian ila ya na ka ini tesu takwa ama ahli sama fahum kama qala allah aka awela na ka ene sama ene bana yasma kama na wa ta'ala an bai juya ne yanayin mala'ikan ana ka la ya sunna Allah ma amarahum wa yaf'aluna ma yumarun enema makajine enema makabul romol bana wa ta'ala in odana ka amewa yani isananye wa anamodane wa keme enene seben ana ndure ke ele onan bana ka yana ka enne hilifetesu ana mde abdullah ibn abbas zakawai kona masana wa ta'ala kaso gweba ana ka wani oye irenon kano men dok ay la tushriku billahi gairihi min al andad aso si bere o heke o mori sa kumi ana ka kogo da si bere o heke ana ka la tanfa wala tadur yani onyono na onyan ma onye ore nyan kon dem ke قبل ابن بعد اي قناك يا الناس ما هنا ذا من الهتابات العامه التي تشمل كل اهل اقول انا اي قال انا كبا كايدا بين انا كا اوكو او ظن ايوه ذاك والله تعالى يوجه الخطاب تارة بقوله اما ثنا وتعالى او الى نوكا او كادا كو بي كدان اجني دا كو يا ايها الذين امنوا ما هنا نايكو دو اسمع كو اي قناك كايه يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لكم wa ta'ala akama hewna na ka da yuwajjihu lil mu'minin yani iranan bana ka da ka okomori abegan yani nyanwa homori duwa kani yani oyin in form of oyin tentete nafsu ma kodama legon yani owo lore isana ka were tentete ye owa enoho then we tenya wattaqullah da ka anwa homori na wore tenya na koka inna Allah alimun habir wa maluna wa ta'ala ononya ye da ka abenube yani inba noyan ati oy ka ana ka ore ka kai ya ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqati يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم subhanahu wa ta'ala akama hewna na e ka odo nyangwa hew mori amemara ka wanyangwa hen den da sanyo mono da ka wa shahadete wa shahadete da sai e ka every condition every ka we ni okwa ino na e ka osa da we nan so were do ona ga ka so da so okwa ona ya ido na so na go kai ona di okwa aslan ini uhete ere wa بقوله لا كما سبحانه وتعالى آكل يردك يا أيها الناس ما هون ذا أثمان كي أنا كأوب إن آية نيل سنة مهيان نان أو كما في هذه الآية أو كأمل بين آية وقوله أو كنا ملك يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وما سبحانه وتعالى أو ما هون هذا لأن أنا رنا قبادة اتقوا ربكم nyangwa hiyo moli anayekona wadari hiyo na moli ana ya ayyuhan nasu اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث فمنهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا amaduna wataala akama hewna da nyeŋwahi omoli anai ka ona badari hewnin anai ka omoli ana ona tunawni hunu hukunyen den awawilemona dotwa huni ohono osin den dosaba kwo kwete huni osi ebana huni ebaresana wabasa minhuma rijalan kathiran wanisa jamana subhanahu wataala dotwa huni ŋwaneiba yani onoro anai ka eneroro ati enyene dama zana wa taala da kare nyangwa hiyo mori anaika o hiyo non ono husisa leren yani we sisa doka fago mori wani sana wasem wal arham ate onanka anaika se ka waika emlewa odan o anya naika o balaki rama subhanahu wa ta'ala ere abe esana ka wa mona wa cha bana na man ira bana asana ma subhanahu wa ta'ala yani o hiya da na hiya da dure kai sahura hi wannan agube den ne ni'ma ana ka umar subhanahu wa ta'ala amen ana dure ke umar subhanahu wa ta'ala dala ka idan kai ya ayuhan nas ittaqu rabbakum wa shawu yawma يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي يوما لا يجزي ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله amazona wataala akama hewnaza nyangwa hiyo mori anaye kona wadali ha wele inzatu lukman do mazona wataala don mane ba be ora ka me ka denere ma ilili ni ana ka onora mewa na ndo mol ka nyangwa yo moli aone ana badali aone awle mono do ra ora ine e ko he ana ka e la yajzi walidun an waladi yani ada o ba di aba ozi onore ba da sanyanye wa lakinna wa'dallahi ọkatịta anaghị kwamọdụ na wataala ome ọkatịta na ilẹ̀dáwìn ababayọ asụzọ ekobe new ehonon dan wala ya gọrọ na kumbilahi gọrọ ise n'ebe na za enire ya mori anabi shaitan la anatọla ya lai asụzọ ya kayi ọtọ huro de dọkị ọyị ma ni were onwe ọnọmọdụ na wata ọnọsị ha da ren ya ni hitobu linnas ọnọmọdụ dọkị wa ha da amụ lilmominin wa lilkufar ya ni ọyị ha da nọn ọkwa wabe yani e eh, anyana tola ko de hona nabi ayu halazina amanu ana zuka e eh, na do kana kan ama osono non yana ka en eh, ne do e na ka na kama wewen wal zukuri wal inath yanoro ati onyene fa kullu wahidin ma'mur bi an yabuda Allah wa yuwahidu abodi kon konya anyo da ayo kai en ne ko mo sona wa taala den ko doyo ene elenya

ana ndako ko sabata ana nabiy sallallahu alaihi wasallam ko he bede ka nabi muri mo ngola dare mo haya hataba nasa yawman akale ya za in e ko nya fa qala da nabi daka ya ayuhan nas ma hawna da wa kana dum salama laha mashitatun tamshituha yani ummu salama radiyallahu anha onye naika hair dresser onaika oche di eche ya ne yani yani fam onaika bo gwen aba aba me itoje ya ne yani fakola kafa anu ijiyo manu ya ayuha nas doka ari oze jemida wa aradtu wa aradat an tasma hutbatu nabi sallallahu alaihi wasallam is kana wa yani untum uri hada sai untum uri is kana kayada fakola mashitatun yani ona ka ekiyanan ona ka mtujayanan doka innahu yakul ile untum uri kaye okay ya ayuha nas Allah na ga kiyaye halin na manu duwe disturb ngwa fakola dum salam doka anna minan nas eme ina zamayan

ije odo non we do mo sona wa taala do re juwe aida irin le ni ana ko nora me da ok fala tajalu lillahi andada wa antum ta'lamun de abdullah ibn abbas do ke so min ka la tushriku billahi ghayruhu min al andad asosi bere mo sona wa taala ha ka isa sana ka e bo so alati la tanfa wa tadur ana ko ma fane o kwen kwada ka nyam kwen wa antum ta'lamuna annahu la rabba lakum yarzukukum gairahu awale mana kaye waye kenyo mulio sa anai ka amize unu awabele man wa qad alimtum anna alladhi yad'ukum ilayhi rasul sallallahu alaihi wasallam dora ye kaye isa anai ka onto moli o moli o mengola dara mo ha isa na honan min tauhid eni oido we moli din konya huwa alhaq alladhi la shakka fi anna ila anai kaye anyo jele ka anai ka awenan dai ke ani kotada anon meleka yani ka oihela nai ka amma subhanahu wata ta'ala ana mana hada gobe da zan na sasa da sasa esanya nye gwa ewa ene oyi mi saba yani shiriku awen ana ko we ana dole ke oyi ka ana ka ke asusa nye gwo ewa dok and that who was shirk yani oyi gwo ewa no no shirkun wa huwa afa yani ejanye shiriku non ote min da bibi nam yani ini ihino ala safati sauda yani ini ataba ana ka ojojo abi fi zulmati lay yani ini e to hodira ho donc wo ho yani yakul ana bi kay ejeni hitil konon o ta la barake wa ka wallahu wa hayatuka ya fulan e e o ate ala kaman o e o be ate e haw o do wa ka e hona do yibi ne he do ki laula kalbatu hadha la atana lususul barha e be ilijonon o yiyan ra be nere asika ilezi e, ori ọkọ na ebe ije banyi so inya so ehe bo son non e, ile non o manu me anajere aweka yani abere non wa shoyo mo zona wa taala den do wadoka e mo zona wa taala anno nyanguma be eseneno amada sulabe ka yakul ibn qayyim fi mimi ani yani ibnu qayyim awzawa ini mimiya ini asabaka laulahumu ma kanu fil ardi mis, uh, miskin wa laulahumu kadda tamidu bi ahliha wa kadha yani ama kala ini ilai asabiyani kebeni eza yani ni ili hutisu yani anaika obono siye yani dule kasama agoka ezelen bebi kule eh hononin damani se ilaibe ka ebene ede ya ni isa yo ne se dure ka ede ya ni ke ya ni en ka wuri bana ya e ni ka e en esere da ozo muri yo muri ya sa ede e e na afuma ke eme ka nto to yasin en wuri mi na shaykhul islam ibn taymiya da ko be ya ni ka ba na ka e isa anyi asbab lani al musabbab anyi na ko na mi sabab isa nanin ona ndo ke ede na ka e ma na ka da ke ya ni sababi ke ne ne ren okay ene we nguri ma na kai ene yarifuna ni'matallahi summa yunkirunaha يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون أما سبحانه وتعالى أوكي نايه أمومي أنا يكون أما سبحانه وتعالى أرامي ana mdule ko mo na wata ala wa qama bikum min ni'ma fa min Allah yani itakidu annahu min Allah dan anni yituni ana aba en enwome en oida hono fa min Allah ido mo na wata ala hola yani ini akida maani swati na ka ido mo riya hola ben ana ndaka e eh, maani ye yani enwomo mo riya non awle mo na they reject and they yawale ma in emi yawale ma kai e eh, ni ya isana mi sana ko bi sababi dai ki sababi no kenya tuwekun ona doko aksaruhum kafirun awro awro ni bana ni a kamau ona doko al musabbab ona misabab yanan yani abori yoro de eno awti yehen ona me ka ori yono zo allah jalla jalaluhu ona doko wa huwal mun'im subhanahu wa ta'ala ona wa mal subhanahu wa ta'ala ana ka ona omori ona ona me enwo me yadan sagaba anyi ka anyi sana ka otwi yani omori ona jalla jalaluhu ona woro ka ya se a bo e ko ya se asman ka eme ka ene erin de e, imam rajihi da ma ita ma yani ochira ehe zakara hadithu fi mana hadhihi al-ayatu karima o ma ita ma hadith ana ka o be ene aya ana ka o nyobanya daka qala imam ahmad imam ahmad imam ahlus sunna wal jamaa ok hadathana afan yani hafan ok hadathana abu half yani doka in abu half musa ibn half musa na wali half o kana ya addu min al badla o ka aza in badla ana ka haki badla o ka yani min al ulama o ini ono ye alladhina yuhallifu ba'dhum ba'd ana ka epenye a de posaire so yani dole ke arhono na na do me na wataala ayamba ana ka onyala dole twaro hwa osawaje ana ka arhono do le kwa masawri ka chizizo دوك الذين يخالف بعضهم بعضا كلما ذهب alim خلفه عالم abu manna na ya sina na mazuna wa ta'ala da lesi no ana dole eh, kai azen ne ni huja kai ene ene benero no ya de ne bakosa dinene oye ko wa wallahi weren إن الذين جاهدوا فينا لنهدينهم سبلنا أولا لا كي أما سبول إمنو زاي إفا زوي وزاي أنا أقول ده ولا ترى دين لي أهوري هارا دين يمونيا أنا من دولك إجي أو نوية يعني واكني إسلاميك وورد دولك أني سو ألباني مسو دي بمبال سو دي أسيمين سو anyo na ikomo na wataala o na le ko kwete ana ikere ya masobole ini شيخ الاسلام ابن تيميه منا ابن قيم يعني شمس الدين امام الذهبي ابن آه، ابن كثير ابن دوري كهور ما هو ده هو وانا عيد انا ما كاي يعني اويتني اوي غيرهم دوك وهذا من خصائص هذه الامه او كسان بي اه يعني سناي كاجا تشال امنا ابو كاي فالعلماء في هذه الامه كالانبياء في بني اسرائيل ọka awere arụwen ini al umana ben ya ini udi a nebi anaika anyi nebi anu israel fa inahum kanu kullama halaka nabi halafahu nabi ọka awere inumen ni iji an nebi ọna da mori subhanahu wa ta'ala dori sa nebi sadawa ya so wa an nebi ona na e da kunya nebi ana dure ki abumen eni mona nebi sita wa nabiyyu sallallahu alaihi wasallam huwa ahirul anbiya' anibi muhammad sallallahu alaihi wasallam ona wodire mi anibi laysa ba'dahu nabi edenya nabi awabele man ona me dodo obedo ka anibi anibi asman kamirza gulam and they are like dureka ejeni ka ile chawen do mo na wa taala do to sili ani do so okuna ba da ko no so wadenye doke lakin Allahu ja'ala al ulama muhammadu mana wa ta'ala o mi ono ye ne warasatul anbiya dai ka enedi annabi le sun yahlifuna al anbiya yani dure ke annabi ani mena ada ko kunya annabi no mon oba bere mon to mori sallallahu alaihi wasallam ene ko da annabi ani le so ene ko mu wazifa annabi ene be ono ye ne wa yakumuna maqamul anbiya bani isra'il dai ka we die udi anaika anibi banu ila okola na ya menu mawa dai ka aruho na ka enyi oida aruho kuma kumi e baruho ne chichi oidi sare dai ka okola na kwa men fahum yahlifu ba'dhum ba'da dole kai eje penyana osonon ojonye an man kan da ya sai ana kana ni kutubi dan ni abdal dan ni sa sabe yani on ya kale an ewe nguri mono sono dake imam ahmad ona ashabe ke Uh, abu hal musa ibn hal yani ana ke ya za ka ini arwa ana ka emedan wala so yani o oh, inan ana ka ke ashawa oh, yahya ibn abi kasir an zaid ibn salam dan le man da hono be adano ban an jadihi mamtur al haris al asari hono be haris ana ban asari radiyallahu anhu umuri inayra anna nabiyya allah anna nabiyya allah sallallahu alaihi wasallam o kawila murihi omori ome ngolo dare mo ha ko la ka ka inna allah azza wa jal omori ana ikono nyu do chete ngon amara yahya ibn zakariya alayhi salam amoda ye annabi zakariya omori ome ngolo dare mo bi hamsi kalimat an ya'malu bihinna yani omodo chire ya hiyo ko ochire honon omukoro rere wa an ya'muru bani isra'il an ya'malu bihinna yani ora mukolole do do modai banu israila yani kai enere mukolole chere non wa annahu kada an yubti biha obuchi ois kaya yani me ya kai ne wa kana ya wa isa ka nabi yahya onli anabi isa ibnu hala ibn yani izi enyare bin onya nabi isa ya ya. yani enyalabin wakilahuma nabiyan dana yiwa non lele ba nibi qala fa qala lahu isa alayhi salatu wassalam anabi isa umuli min ngola dole mo ala kaka innaka qad amarta bi hamsi kalimat yani ewo ame odla o tire yehyo anta amalu bihinna kawa mukolo lo tire yehyo no wa tamuru bani israila duwa moda ibanu israila an ya'malu bihinna kana mukolo lo tire yehyo non fa imma an tuballighahum aida kawa kayawa wa imma an ablagahuna ayawa bo de me kayawa fa qala ya ahi doka wanyaram inni ahsha in sabaktani an u'aziba aw yahsifa bi ma horaine ka wana kayawa dai ka ewada be jamina ina kayawa yani ma roya gwa wa musmana wa ta'ala awa so ya alim kaye ono sotum kama kamere baka o iti sudo harim do munem na hora ene tawana mee dere ba me mana kai e, e mana kutono na kama manna me mee dere ba mee doka wa hadha min war'ihi wa taqwahu alayhi salatu na osono be oito eneto ati anwahi omori subhanahu wa ta'ala ana kenenye wa idha kana ana ka ona lele oye koto yahsha alayhi min al-adhab wal hasb a ah, hora ina ko no na koto no dajonin ahuwe no ngwe agbabo yani eti so nyen hari ndo amonon fa kayfa bima yatruku awamir allah an ilmi wa an basira then amma ba ya na ka o nawo o do mo subhanahu wa ta'ala onyo yan yani ituhu yan onyo wa yartakibu nawahi daika ono name isana ko mo subhanahu wa ta'ala ko ya ya zani ka zani na dai ka ono ile swanin ya no me baya yani ono na hura na ka kono ka ono la sumu kolo ya wana ma o e ka ya wa idha kana lezi yubti fi tabligh ana weke orana ka aku eni o e koto ya sha alaihi min al'adhab wal hasad a hura na ya oya atidi titu halin danwa li annahu ta'ahara fi tabligh agoka oda oh, tulete ene oyo kutonan fakaifa biman katama alilm ame baye onai kaye yani oye iroye onyo dodate ole kizaizai onye mboye kaye ele anaka ele anali sunaka ana bile dal amma eja hais kono ka danyo meka anai kaye do meka asaza anyị bụ abụ anyị arụhụ a ene enele anyị mere dambili ya aka anyị anya anyị lene eh, anyị dị n'enukwu dịka anyị brọdọ nya na ahịrị daka ọ ah, na anyị kọnọ ka pọnye ne ọjị n'ehu n'ikwu tọnọ so ọmọ nira aka dureke alele ehi ni ọyị n'ikwu tọ adanye mere ka a yọrọ n'ọrọ kọwe dọka ọnị ka nebi ka yes ere oboro abịa abụọ

ona zutu te te inan na hura ine then ona wasu te e rize ra inze ko kakai ozo no ne na jan ozo na nyo oni eda mawin awen agobe se to wale inan agoka a ubanya na so do me ka oka anabe den bile moli sallallahu alaihi wasallam tamuruna bil ma'ruf wala tanhauna anil munkar wa ka na anene ka ọzọ mọ yọrọ yọrọ duwe yọrọ ahụ n'odibi aw law shakana allah ikaba minkum amadu mana wa ta'ala umma ke yabe ndo muri ochu ya heta yone summa yad'unahu fala yustajaba lakum ayre monone wa kwa ahia do amadu mana wa ta'ala otu nohi dure kai ere yananye aruwa wa yanwu ka at least antum muri sallallahu alaihi wasallam akiman yuminu billahi wal yawmil akhir falyakul khairan aw liyasmut

dɔkɔwa gon jama bani israel dɔku bani israel ago fi baitul muqaddas yani i jerusalem hata imtala al masjid polo mallasi dohin fa qa'ada ala shar do ya hana ka ahana ka on ba ago ida dare fa hamidallahu wasna alayhi dɔku moli awa dɔsu gama yan summa qala awla man dɔka inna allaha amarani bi khamsi kalimat fa la zara mawlana wa ta'ala o modi o tire him an amala bihinna kama mukoro rero wa wa amarakum an ta'malu bihinna dole mo daya woni kaye yani e uno resuwa zatire ono do wa mukorore yani awwal huna ani papan an ta'budu allaha wala tushriku bihi shay'a ana we kawa he ko mari subhanahu wa ta'ala ay kon nyara kana sha yake da san isanyenye ana kawa se gwo hoba asanyi sanyenye onu se mota wo be be donc wa aslu din wa asasul milla oka ohiyete adini yani foundation ana ka onobe ohiyeten oke e, eozonon tawhidullahi wa ihlasul ibadatillah onobe oido yomori kontini konya ibadonon ahekonon dai kai onunne ayin wa hadha huwa amr alladhi khalaqa al ibada min ajli oka sono bele ana ko mosona wa taala o tunene sawa goban tunawonon كما قال تعالى أزما كم بلان مكاك وما خلقت وما خلقت الجن والإنس إلا ليعبدون كما سبحانه وتعالى أكايات آرجن أتي إلا ليعبدون أهكو بانكو في دين بايكم سبق وانتوا ونون ذكي هذا هو أمر الأول أصنع بأرض بابان وهو أهمها وأعظمها daika odonon onno nyigi girimahun onno leddengun wahwa ibadatullahi wa hilasu dinu lahu onno be oye ko mori adinyo non don naya wahwa amru allazi ja'at bihi ar-rusul asana be ilay anaika onto eneseben wada'u ilayhim umamuhum daika ila gwenene dahi wananen onno dole ko mori wa ta'ala fakila qad ba'athna fi kulli ummatin rasula an i'budu tagut yara kwete. fi kulli umma ini abira gwanu waye la gwana ka onye excuse yara kwa kwa tainan onto saka na eme enne he ko mo ka ya de kai wa he ko mori ni den den le le otogu ti sana kai a fi belo mo zona wa taala a fi belo heke ona ndure ke oni pa pele ona ana ne nabi yahya ibn zakariya ona sababu kai wa he ko mori zona wa taala da so mi sawali ro ka fa inna masalu zalik ọka pejiwe enwuri iri mile ọnọ irukọsịrị ọnụ iska e, e, e, mgbe ha na yara do yara agụda asa da akwụnye eskil agụda asa akwụnye ebezi kamasali bọy asụman kojo na ọrụ istaro abdan ọhị ọrịhị min ọnọ ọ ọnọ ka ana ka o man ni nu gwan be war ala ki silba awen aw zahab abe ki gold fajala ya'malu yani ori hono do nyimda da mu koran wo yo addi gollato ila gairi saydihi dai kai ogono ore do shona yo na ka ebo gan ono ana ka ebo no yo o ka pejwe ane yani wa he ore e ke ha wo yo we but wa ko do de ke at least e we

enyi so metinan oye ome mare oye ome mehu dak wa hadha mithlu mushrik asana wa peji we o misaba fa innahu abdu suy ori ho dibiawen yani onai ka misaba fal misalu lahu ka insani ishtara hadha al abd min halis malihi akabo yasman ke ori anamane hi ọdanamane hi ori hi huni anani inugwan eh, gold or silver dọka ayọ ka emal mukọrọ fasoro ya ma da mu wayuti ajuru ajratu gairu idihi dai kai utoshan ba on sana ka ọ or oh, now do the show show wonon wa do do shada to ka show wonon shipi yani ewa nyu sana on oh, sa do show o oh, bo sana do na sa ijo le bi do ba wa ka ka ya do ka so ya otamana no jana gori awo okay wakuluna abaye la yuhibbu hadha yesi le omane ya enyo na nyangu ne ngwan kai oni be hina ya omane ya doki fa hadha abdu su asana be ori hodibin asana be ele anaika mushriki na me ko mori subhanahu wa ta'ala nan fallahu halakaka amma subhanahu wa ta'ala ona tuna wa aujadaka do me kawa exist wa me kawa yaran wa an'ama alayka bin ni'am domoli ona subhanahu wa ta'ala dom me na me o ini engom mili wa la me ili ili ni ana ko mo subhanahu wa ta'ala ora me wenya ngudhalika then wa rabbaka bi ni'amihi dai ko no paon ayo ko gboro do man god doho do man aida do nyotem do ban mo subhanahu wa ta'ala

ayi ko ɔmɔdu mana wa taala ɔna ma ma basɔnɔ suma taa bodo gɛrɛhu da yawo lɛ mana ma n sa bani mɛw do wa hɛ kisa sa ana ka ɛyɛ wani ana dɔ ka wa ina allah halakakum wa razakakum fa bodo wala tusriku bihi shay'an ɔmɔdu mana wa taala ɔna tuna ndo mizeun wa hɛ kɛ da san san yanyana ka wasu mi saba yira da na gɔhwa wa amarakum bis salat ɔmɔdu yana jalla jalaluhu dɔmɔ da ɔni ka wa kusalan fa ina allah yansibu wajhahu liwajhi abdihi ma lam yaltafit yani umar subhanahu wa ta'ala bana ma nere ei orehan yani ore he ni sala do ma ni je do mi takbiratul ihram oyi je nu wa jawo eye mori bana ma ntorem abo mori ana be ka ona ma ni jeje ana ndo ni ka ora ko sala yani sala wa ko bil khushu' ada ka wa kusala ijo man ijo da men ma wa kusala wa abeta na tawre e ko ona ba ka haida ure re ka so ene ba je do enya ure no na je wa kusala e ba e be e be zule ko ina ana dure ka adanyi especially anya na kusala to de dure ka mallajo mallajo yi amada na ya ino de e ya kusala abanye na na para ene be re ijo wa be ya kusala ijo de ure de o che ko de e ko da ka ona ka ka yani sin lede na osoro wa ja so heto ka an kuma kusala wa ilem do ka ban sana na ni salon men ayo go ala ni malaka malazi te do ba to da kusala yani olorun le re ka ona pala onya le re don ku we ka don ka assalamu alaikum wa dai da ya ko do ka se ne wa to ka se me do ko don men sala se me do we re o men sala ano ya le isuna o ya ka oro ko la ni sala ya wo yi salamu alaikum ma nu mo ba ona ko aga kawe ago isu na aya ka ko la ko sala san si sala ni wesi ye he do ba kasa kon o he ko no anu mu iyo mo na wataala anu me be ke ya ona polo malam yaltabit ana kawe man jese agwa ba ya fa iza salaitum fala taltafitu eju wa ko sala ni asure ka ni were ke were ke ala ka ni sala wa ya anyi ehukoro o cheche ana ga e odo nyangu mai sala sura ko sala dai ka e jana we tenyo baru o bare woni sala o ya we chiri bonchin dai ka abese no mani do woro do me ka iyo mo zona wa sala ana mani seti ya do me ka wana shi ya ko de jo abo set si ya ko de do mo lisha ni ko de wa amarakum bi siyam wa hota o moda ye o moda oni ka e wa ba wa ne do ka fa ina masalu zalik apeju ule na ka masalu rajul ma'ahu surra min misk wa yasman ka ojonaro anaika amani ya yani in form of achi uh, pos anaika yi anyi etuori-misk inan fi asabihi kullum yajidu rihi misk yani inne agoka mani nye lure ki abe achono manse pare ngu so ilu ilu ajago dabo le etwari ana ke wa aba wonon awonon do wa aba eteren zaka wɔyɛ na hɔlo fɔfɔ mi sɔɔ im ɔka were ago ɔn lili nua na ka ada atyabu inda allahi marihil misk yani onye oiza yani etulere anaika etulere na misk ohe gwo ona me dure ki agona omori ki inda allah anya naika do ure ka ro bawe yani a on ro da kare e da nyanwu ja tupe ya a weda ba doka anya gwo ne e no ka ono du malaika oye ko oh, ah, oh, ah, ah, wa ko ran ni male ka ko no be kisi ni jo ka a o izi ba bare man dan ana to auta qala wa amarakum bis sadaqa do mo da ko wa mi sadaqa ne do ka fa inna masalu zalik akwe juwa na ka masali rajulu asarahu al adu o ko no bujana ro ana ka e oni bi oza asore ore hen e ne da ati prisoner fa shaddu de ila unki da ma ni so wa robanin wa qaddimuhu desha nan li yadribu unkahum agden adobe wa qala lam la ka halakum ka hal lakum an abtadi nafsi minkum anyone kai mamo yewe ngam hono bawne fajala yabtadi nafsahu minhu bil qalil wal kaseer donima da da mo yewe ngam hono benne ili oiche atana ka ororo hatta faka nafsahu poro do meta do he ngam hono benne yani wamma na misadaka yani sadaka wono da so no delelera dake wa amarakum bi dhikrillahi kaseeran damo dai ka onika ye wa moita mayo wa mi zikirin ne kororo wa ta mayo mo na wa taala yani e ya bana woro ka o wani zikirin o ko ahlu sunna wani zikirin ayo ko dene un e mi zikiri e na ko wa men ana ndure ka zikiri donyi etun cause onto mori sallallahu alaihi wasallam anya mesa donyi azkaru wa masa anya azkaru no mene ne otoruwa anya azkaru no ma ona aso danya na ma arisa anya azkaru na ma una abisa asa were onto mori sallallahu alaihi wasallam is characterized by azkar to anya no wa me anya no wa me me na be okoro wai enya na woro ka aso ji ya ba

dure ke a modai askuruni askurkum waskuruli wala takfurun moy tamayam kam ma tamaw ne do kuma wa da so makamaw so e sha fara ki kai ya mi zikiri yani ona loke e ba ka mi zikiri kana waskurullaha kaseera la'allakum tuflihun wa tamayam Allah wa ta'ala eh roro poro mi zikiri ba yete ay ko ama aka wa mi zikiri anyi ebe na anyi me ma me yeso ba na maka

oye wo doke bad rahman oven do wele koro parahu umu anyere duwe hurachi sabawa ana medule ki anibi yahaya a ka ayo ko miziki roro do moda dan ka miziki do ka se wera peji we an wa ina masalu zalik o ka peji we ono ka masalu rajulu talabahu al adu o ka no be peji we o jonaru ana ko ni be ado sira an fi asari ehiha ene ahana ka ọ oh, dẹsẹ ọ watura ka yi eh. ẹna dọọ dẹ nẹsẹ da fa ata hisna hasin dọna ŋu ẹẹ eh, oguban fata hasinu fi dọta inu guban nọn wẹna abda ọka awirare asana ma ya kunu mina shaitan iza kana fi zikiri la yani inu mọna yi ka ọ si i yi shaitan di shaitan na adu lóore wula ọjà amu zikiri omori subana wata ẹrẹ nana dole ki ẹẹ eh, ijuwa atọ ẹ. doka ka bismillah tawakkaltu ala allah wala hawla wala quwwata illa billah si shaitan aka ni shaitan aka ka hudia wa kufita yani ononon ora aboro jode wa kufita dara ora ahwo yani umuri ono yan ora ahwo an sa hoto non to mori sizare sanata mama ni shaitan ne keke ayore hem so okay enwuri mi e zikiri o mo zo na wa ta'ala bana meke shaitan asori menire yau shaitan asori aza ne baya na bari jenu da me kai aza plan kana na dibi de ne seme abuka wa mara mo ita mo zana wa taala wa hiya enenene wa do wa hiya umma o sana wa mai nan do wa hiya do wa alisan wa da me ka wa ba muzi o jona do bojo kuma kuma o jona do bojo ila la donc hadhihi al umuru azima o ko sono be ele ana kele o den waben ibadatullah o ye ko mori tini ko nya wa salatu ay ko sala wa siyam ay ba wa sadaqa ati sadaqa wa zikr wa zikrullah atoy mo tama mo ri subhanahu wa ta'ala yani all all right ya jihain le ona barakana nuwele very important in our life so ni naita ini ile zikri ka zikiri awa me ka wanya ka be bi shaitan daka qala wa qala rasulullah sallallahu alaihi wasallam antu mali umul men wala da mo ha daka wa ana amarakum bi hams eh, bi hams amara moda ya on ene sa he allah amarani bihinna ana ko mo na wa taala o moda ne mi daka onye papa al jamaa yani wa ni jamaa wa samu wa ta'a duwa duwa sasa wal hijra dum hijra wal jihadu fi sabilillah duwa ku jihadi to zo mori subhanahu wa ta'ala yani anya ko ay ne jama anya ko wa anya ko wasasa anya ko mihijira anya ko ku da ku to zo mori subhanahu wa ta'ala doka fa innahum man haraja min al-jama'a qiyada sabr orona ato e ko le jama e hope o ganu wata faqad hala aribqatul islam min unkihi orona ora torupi islam ora to hono ban illa an yurajja apo akwa babe donc aljama jama na ka den eba eh, be jama hiya jama'atul muslimin ana bi jami o ko molhin wa sami wa ta'a do wa o do wa sasa li ulatil umur fi ta'atillah ya na ka e wa do be ije ya sa so mori subhanahu wa ta'ala wal hijra o mi hijra min biladu shirk ila biladil islam hone e kore a kama e kore i sawa do wa me ho do na hone e kore na ka e kore islam awen bakiyatun okoson a ba o wa be tena koro قال رسول الله صلى الله عليه وسلم أنتم مولي وكاكاية لا تنقطع الهجرة حتى تنقطع التوبة هجرة أوبا جي هجرة أوبا دا أكسنا يتوبة أرادا أن يمنا يكا أوبا بأدو كزم توبة وكم توبة مولي ودومي ولا تنقطع التوبة توبة أولا بعد حتى تطلع الشمس من مغربها أقوي أو جنة أوبا هوري أهانا يكا أوم وتينان إجانا أدو كم توبة نمو أدانيو donc wa mal hijra min makka ila medina awele ilmi hijra hor makka ko kona medina fakod intahat ba'da fatu makka ono ala metainan ono ala zata awle manala ni fatu makka لقول النبي صلى الله عليه وسلم أقوى أي كونون تومري كاكاي في الحديث الصحيح إن حديثنا يقول جاتا كاي لا هجرة بعد الفتح ولكن جهاد والنية أي هجرة أو لمن لا يفتح مكة أصلا هذا ينال لدن كذا يكون هجرة سامسامين آه هجرة amma ena da yakonye o yi mi hijira horo maka nan medina agu ka soro darul islam ora bale kuro ko mori amma wana bare darul kufur o da kale muhammad ibn salman on ri eberan e ku odibi re re yin woro amma wana bare darul kufur da je e, esono mori nyi kaaba kaaba non awale ma be tinyo da toyira tan da kona ba hino no ku onno abere amma ijona ebe kunya do kuma kumule so tesu tak walakin anyi jihadun wa niyya jihad on arọ aro da jihad aro ku jihad kai wa ku jihad wa ku reko yani fi sabilillah ona men agobe keze nyoson ona wahara edena akureko ini nigeria ba ekureko mbuli na odure kai we are suffering setback abahan alek akawa ko agobe ebwarde tuwa duwa la mu wadu ke buka hulewen wa qatilu fi sabilillah anu mo me modan ala sabili man fi sabilillah yani tibe sozo mori enu wa ko enu ko ni church e, e, e, e na ana wele na na ni church debi ne hide ne de muna hono wero ka odana da mukoro anyo kan gele we hunu wa gibin bi ne vole je si sasa anu ma radiyallahu anhu ole wa ka milatun na siba tasla na be ka ye na ba wo do na do na we ziwa hizo do ki jihad ana ko bere ku je de ba ko wala ta tadu asomo ka je ne oyo go wo da ijo wa kuna du ne hido wo osan do wo abejan do wa ko kala no tu wo na ban do wo wa ba ta do ana wala ta ta do asuma kadina fama inna allaha la yuhibbul mutadin amma subhana wa ta'ala o sira na ka ba mu kadina doke fayajibu lizum jama'at almuslimin fi mutaqidatihim o ba babu ka paza ana ko para jamo ko mori ene fawe ini akida na kene yana ekene ni akida to sahiha oye ko amanu ji jama dana we ka wa kane wa cross check ka kidene ile akida to salafu salih enara tirwe ile ile nyi hinan anu imam tahawi dacha dara me akida to tahawi we de usaimin ahmad farid arwe boro dai kai akida non era ka dure kai enre akida ile nyo jemunye yani ana ka ani jama ana ka akide no man sahih fada wa fi ibadatihim em milan bada were ki bada na je e ro me wa autonihim do wa ya pewa e kore na inan so nyala na ina be o ye ko do ka ba na o ka ama wa wa gwe no do do ko ba pan do na na o do uh, ka di ka ba junction ene zada ko ai ni zai ka sɛnɛ ko alani ka ah ɔnɔ bɛ kura yɔn nan mɔna baduya ka asɔni suna ni ɔnɔ wele suna na ka yɔmɔli amadɔ yina bɛ nɔmɛ yina la bɔ a ne hɔrɔ wɔ di yɛ de dure ka hɔrɔ nyɔ dɔ si ba sɔ dɛmɛ ɔnɔ pɔ naa ni ɔwɔ wɔtɔ a li o o mun ati la do wa do wa sa sa ɛna yi ka ɛna bɔ dɔ den ɛni ijɛ na sa so

ọya obi jọlọ na ahụ enyi anaghị ka ịza asụ nọ kene mm azụ jụrụ anụ wọ anya na eyo daka cheu ka anya anaghị zọ ewashawe da ikono john uhi ose da ikono tuori dan dọsha apara dọsị ya da ore kwa ahịhịa ọnwa rere ana men do ke wa misluhu qawluhu ta'ala apejuwa na wa ikono mu kakaye ya ayyuhallazina amanu ati'ullaha wa ati'ur rasulahu

فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا أمر سبحانه وتعالى أكما هيونا نايكا أودو وأساسه مولي سبحانه وتعالى أولم النادو عليه ساسانتو وأولي الأمر منكم asɛɛ na ka ɛɛ e sɔbɔdɔ da ne sɔn na ka a ni a na ka wa jɛmu ne nye ne baa mɛ fa ila allah wa rasul baa yɛlɛ ma ni dɔmɔ sɔn na wata la a tɛ ɔnɔ mɛ ka o su ba reference point dan na o na ne. nomozona wataala doko eba bome ono nyoy da hun dai ka ono re je tere hu ono re da hu inni odo me me me ha hire yen wes ko me ha hire ono ono nyoy da hun okay fa huwa muqayyad bi qawlihi okay da tehirere oy ko non to mo sallallahu alaihi wasallam ono ka inna ma ta'atu fil ma'ruf awere oy sa sa bananyi ijoza ka o ka wa moiza iji ukoro izo be ati oyi kono tumuri kaka ye la ta'ata li mahlum fi ma'siyati al-khaliq eni oyi sa suna isa na tuno no muri na tuno no na wa fi hadith al-ar ati hadith no kaka ye ala al-mar'i sam'u wa ta'a fi ma ahabba wa karaha sana iko si atana iko yi illa an yu'maru bi ma'siya ewi jo moda ayo ko makobe فإن أمر بمعصية أنا بك أدوبي جاو أو مدى أو كوامي بي فلا سمع ولا طاعة أني أيو لا لا لا يساسا دوك ونصوص أوكي أتشري أنا إلي أنا من بان يقيد بعضها بعضا إفني بنا دي بصوتي فسم وطاعة أيو أتايسا سالي ولاة الأمور يي أنا كي أدوبي دي في طاعة الله أو إنسانا إكا أساسا سمولي وفي أمور مباحة أتشري أنا إكا أذكا مي إلي أمر مباح أني بينان yani wala me edenyi kai anyula da ba za koro me amma da dawo jaw ko man me dak amal ma'asi awere be fala yuta fiha ahadan wa ba sa sanye da nyanye wala sa mana zalika alhuruj o ko sono asu ka o to he do ka dawo jeno ni kiyo e eh, e eh, bi eh, so mi na wala yazim minhu alhuruj e zugara kai agoka ka ka oda o me oda ka wesa agoka sere do wesa sa o oh, esu kai asegelaguhi wa innama la yuta fil ma'siya ok oba sa sa ene ebe fa sayid amaro amara abdahu bil masiya la yutihi awela nai ka odowide abin ijo amoda yore han kom akowe omori omori ibe o ya sa sa wal walidu idha amara eh, ibnuhu bil masiya la yutihi awere adozi o onyozi

ezenyo ka wasasa ona ndo ko zawjatu idha amaraha zawjuha bil masiya la tuti awere onyene ijaba na omoda ayo dai kisa na moda ne ya oyire omori ibi awe la tuti ona ndure ohime were ozo do bija mi hijab we nere na melo kana saiba nere nere wono ronye hijab yo ka wani kasan na waze

dɔke fɛn kila hal ma zallat hijra ala sabili ijab ɔka ɔdɔba ho zikaye hijira na kariya ni san ani ka ɔye jɛ ini ɔye wira yɛrɛ sɔ tiliso zikaye yɛrɛ yɛrɛ sɔ abin ɔke fal jawab ohira na yɛrɛ na'am ɛn eh. iza kana la yatatiu izharu dinuhu fi biladi shirk ana yi kaye ɔdɔ nyangu hure to ɛ eh. wɛ nyangu mɛ adinya ina kura na yi kaye ɛkuri e shiri ko ɛwin sala wɛ kunya ne kɔ ɔye sanawa na yi kaye ɔwile ɔ kɔmori. fayajibu alaihi an yuhajiru idza stata'a ana kawa ya qur'ana ka dunya be ko a chezu eten yani wanya ne ko sala yani edanya ne ku juma a bi sana bal kai a si yoko eju otu edanya ne ko ake ejana ala ba ba butura ole ko mi ji ana ko anyu kata wallahu ta'ala tawa'ada man baqiya baina azhar al-kufar bi wa'id shadid wa ta'ala ala mokatete o diwi

فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إن إلا المستضعفين من الرجال والنساء ولا يهتدون سبيلا amadu na wataala ɔka awere naika wata malaika a dɔwɔ hɛ ama dɔwɔ hɔ abɔ daika bɛri ɛŋwɛ bɛ mi huna ɛŋwɛ ni aba hɔwɔsi kɔɔlu fi kuntum aba kasa yi nan ɔka dɛya kaka yi ɛni bi iri na wa malaika ne eba kaiwa kai alam takun ya wasi'a anki ite sumuri o ganen oye ko yani o me ganen wani ya fatu hajiru fiha mi hijira na nwo domin mana wa ta'ala da kai na yareba me laika bai na aka kan adan fa ulaika ma wahum jahannam en wuri melene ahoye ni onowelan wasa atmosfera o da diwi kene ahana ka enne na ngunanan yani mi hijira especially a hannu aika ye anyi azare hizo ko mori hizo wele onto mori sallallahu alaihi wasallam on be skono mi hijira o ya ni ro aya ni nyi aha e to maka dure ka ina bi awen de ya ni ko sa bi en na hide na jodi hizo de hizo e bo ya ida wona ma to e sanu me kon bije ishe wona ne ko na me anda na ah, ate ala ndo kana do na shi ahonya iden uruwa o ma ya doka doka medina ida ben ala ni ko pakistan

hijiga wa kana na ma anya ngume na ngwe ra wa na hala ikuku oyin do ko ma heka do wa gani da wa ido ha ka ye hijire o wa se korokon wa re so akodo ba na ya ikaba na wa taala am ma ne no nyoche doka illa al mustadafin min na ka onaru atonye ne yani enenu kada kaye enle misan na suhurehi de ozena nyang boro tora de na mi hijirona ne wala ya taduna sabila ana ndo mazona wa taala elana man yayo fa ulaika asallahu ulaika asallahu an yafu anhum wa kana allahu afuwan mọ́sánà wọ́tàlá kìrìmì ẹ̀ẹ́dà náà ẹ̀ka ẹ̀ẹ́ máa nù kọ́mi ẹ̀nẹ́ nẹ́ẹ̀yọ̀dì ẹ̀nẹ́ nyọ̀bọ̀ ẹ̀nẹ́ nyàwó mẹ́dẹ̀ẹ̀tù ẹ̀ẹ́yà náà ẹ̀ka asàlọ́hù àníyàfọ̀ ànú ẹ̀ẹ́yà mọ́sánà wọ́tàlá ọba jẹ́ibi ọba bí ìkọ́lẹ̀ wa mọ́sánà wọ́tàlá ọkọ̀nà bí pọ́ọ́lá bí àfọwọ́n gọ̀fọ́rọ̀ ọ̀nà bí ìkọ́lẹ̀ ìnira yọ̀dà náà wàlẹ́ fi e e fi maka ana ko maka kanu yahfuna islamahum e ya sai ta islamen wala yastati'una hijra en nanyu kata o mi hijra wa harajahum kufar di kufar ne ko wato he ma ahum yamal e, badr e ko badr hatta kutila ba'dhum poda wa raina wenen fakola sahaba tasabi andaka katalna ba'da hiwanina ayrawo e, ipaini enyarai fanzala allah fihim hadhihi alaya dama subhanahu wa ta'ala to cheyanu hedaka falil la yastati'u hijra mazur ona enyu kata mi hijra on excuse ama lezi ya sate o fale salahu an yabko awera na ka onyangu mi hijira ebe kunyi yo ko ye kurono hata ina almar'a laha an tuhajjira wala lam yakun ma'aha mahram o ka polin tu kanyene anyo yo ko e oda kanyi mahram o wa ona sama li anna alhijra muqaddamatu ala maharam, ya go ki hijira dawde mahram aba e wani ka hana e, kiri kai ulanihi dena mewele ezewe edewe we to ho do we ho do ka uje ezima haram ka baso mi hijiran e wa isu e esi zan li annaha tahsha ala dinya ko kai ah hura ne ya dinya kai adinya ono je da adinya na ke wanye e wanye maharam ono je den e daka wa idha kana al maru e, ya sati an yadhharu dinahu ana bika adaya ka o nyukata o hure to ya dinya walaysa alai hatar enye emkata ana hura nan aw kana da'iya abe ka ozawa be hiyo da nozo masmana wa ta'ala yuslimu ala yadayhi al-haq dani aza o mai muwasi aza do no ban fa hadha mustasna are excuse no kai o so mi hijira ahna ka adinyan enyi same eza ko diga a hela dala ay waile yani anyu kana wala kamen dak wa izharu din o yura din yeto e laysa bi salati wa siyami faqat ewe sala ala nyemelero kaka kaka odo hulad nan to he isala on re awai bakana eye bal an yusalli wa yuraddu shubha allati taradda alayhi ana ka ọ̀rọ̀ kusala ọ̀rẹ́ mọ́nà àányi ebazi ọ̀rọ̀ ká ọ̀dọ̀ kàyà ọ̀hẹ́gbọ́ ya náà dán fídíò ọ̀ka ìmọ̀ náà mẹ́lẹ́ ìbò hìí wa ya mẹ́lẹ́ ẹ̀yìn ìdíjà yẹ́ yà káàkà ẹni ihe ni ni ni di ko jawahir maani bonenye ifadatul amadiya bonenye awai me jere ile nyin awle mono dia hiwaro wae dia hiwon to mori ana lake fa hadha musarnaika o manaya a jote wa yubayyin mahasin al-islam ana ka ni opportunity ko me o me yala yani uzo islam wa yubayyin ma hum alayhi min al-batil da me ha he wa isana ka le na ina ni su ina su ini isa wa me ini oyi mere ile odi odi bi oyi sere ka oyi zozozi dɔda soja ntina se yuti dɔda nadɔ na zaa anụ aka nari nyima bora oyi ko bɔdɔ ina se yuti daka anya na na dai ka ba zozozi ŋwɔden <laughs> wee zu mozi ba kawa zozozi yɛri kɔ umere bɛ tuyi wa ana yi ka yɛ ire yi sɔbɔ oyi sɔda tu oyi sɔda tu kɔ oyi oyi da ɔtɛ ŋɔda ɔre tuyi wa sɛmɛ miti nira agorɛ tɛ. so ana ka asubi another man ile odi another man na wa anyu kata wa ka ele ga ko meme okay a enyo ko wa e ya koro no do wa mwa cho no do ka fa inahu man haraja min jamaa go ka wa kuna to hone e hona da me madudu mana me da onye be ere kai at least ile ye yara omo abeda jalbab da man ku e koro no e enyo

ọyọ kọ ọ inú mi ọba sọsọ àwọn àjẹdù ẹrẹ ni dákẹ ọdún náà atọ ẹkọ ẹdẹ àánà rẹ káàmà ní yọsàn dáhẹ màsọbọ rẹ ọdún náà atọ ẹkọ ẹdẹ jàmá ẹhọ pẹ ọwọta ọdún náà ọrọ àhúrò rúpì islam húrẹ wọn ọbẹ dákẹ hàdà dalil ọdún náà wòhẹtẹ alẹ àná horújù alẹ jàmá àti mùsùlùmí ọyẹ tọ ẹ ẹkọ ẹdẹ ọ kọhere jama kọmọli abe ana ika mo dabe de min al kabair ene be banyo yamo fil hadith ahad ene hadith sa doke fa innahu man jamaa shibran ona to ko de jamaa e hobo wata famata dosul fameta toho jahiliya yani usyan usu jahiliya esu maya dara nya san ka ona ora to hore e na obe yani rebkatul islam so awa meleben oda tora na e ka a ah, hela wa mandaa bidawa wa na e ka wa hela o hela no wa hela dai e ke eh o hela aruma wa jahiliya o hela aruma fa huwa fi jusai jahannam o korono okua okua bisi na aljan eh, na jahannam ana ka wa hela islam e wa hela nan ayo ko ananye yara ka ye wa masore ke wa hela wa hela ne irago do ne irago ana ya o hela ana ka o di ba ben ka ko so o eboro ka e amanu nye ke ka eh, hadisa ana ke adabe inilay aname ina kani muhajirin ani ansar faqala al muhajirun di muhajirun ne dana ga ke yala al muhajirin yani awan muhajirin dani ansar ne dana ga ke yala al ansar qala nabi sallallahu alaihi wasallam abida wa jahiliya yani oyya dar maya wa bana wa na baina azharakum alamna kama ina kana ne dak ja'uha na wa ta fa innaha muntina taguka agwa agwa be yani ka wa ko e yoda do ko ka kai e hono mi hira na nan dure kai a ko nya ne ro kai a ko ko on on abini program on se me ai da ka godo we jana ai do o ro ka e eh, ra ko jogu awe no no me da awe e eh, ra ko jomu ya no me da disa da wa jahiliya ya nahnu ahlul islam wa nahnu ibnu islam yani islam ya me dai ko islam ya ben ono me do ra nwa ni tete ile so no awe nwa tete wa islam anya na ka aheke ande ya amen dole kai e, orona oronon akwa eko dibi akoka iresa na oven eje na even e eh awa na ba oka doki ma ana hadhihi ha al-islamiyya akra hanan ayani e ni emeka ile na ya hada ansar muhajirin dan na hana ne zaza amma juzana da ya onto mulika ka abidawati jahiliya fakara bi man da'a ila qabala ila qabila falaniya amma ba yana ka hada ne so ala kaman فإذا قال يا بني فلان فقد دعا إلى صحابيه وكواكا أون أبدا كما دايكا إسونها إسوها هو هذا غواني أكا ولا هذا ني إلسو ودعا إلى الحرب أبكا وهذا ني لكو أما دايكا لكو لسو إلى إلسو ذاك ولا شك في أن هذا يوجد نزاع وهلال أوكي أصلا أهولاني أهنكتا ويجمعينا ذا نوى بلا منو ومن دايكا سنة غوانا هذا أهنوين

ome ene ya hela nani na ebi islam boro domika mmọrọ ọrụ a kwụrụ akwa ha na mujahidu na ene ha ene ni palestine ene mere mee na because ọ oh, ihe claim na claim is uh, not about islam doki eh, aw yadu ila israkiya aw qada hada ni capitalism wa ma ashbaha dhalika min da'awat al-kufriyya asana ko wena sana na ene eh, oh, o hada ni rai a kamao ok osonon karo ko hala ne osonon ile o de wawen yan do ni o hala ne ile na kai ile a kama wawen o da kale ile hanu a kire islam wawen ok wa qad yuqal ok ro nyam ka kai hal jama'at tadkhulu fi hadhihi tafarruqa wal asabiyya yani jama'a ile nyana mane nya bo ngune e gahionon alika do ro hala kai da kire ile so ile ile so no re ko ben bo jama'a na gahian bo man wan dak wal jawab o hila yanan yada kan na'am eh iza kana fiha tafarruqa ana ka ijama nanye ijama na na na gadahi aw kana bainahum naza alika anyi na kana niza oyiko dure kai ijama non e aku jama sa ho ijama non ne ne do ijama sa fada hada ila jama'ati asana hada ni jama'an wada zaka ila jama'ati dasan ra hada ni jama'an wasaru dabo kai ela bara yatanazaun da ya jaden amma amma idza kanat jama'a ana ka idza kanat jama'at ana ki jama'i le nyana mani ya kullu hata mal fi sabili haqq abane bana mukoro tile so o ijuzi oida o da bana hewla ni sunna wa kana hadha taksir min babi tanzim le ama o ka we ro ga hionan o ini etu o e mukoro fala ba sa ona ndule ka ye ka ka ye yani anyo ka ya o jiri sunna ka ye ya sa drop ame ababa we ana we kisu ne ora na ni sunna

wale kaka wema kukene wawezuku enye ilo dhaweole amaya kujuma tenene kwa hivi sasa ya dhawewa wana e sasa yesu nene nto mulima wabe ona ndoke ana beke odamana yo zanuzo molis bana wataala da ka eba kume eba jela gonon kai ai so da ada kanye nyina da kula kaka ona ndoke ana beka odamana hela falabas ama idza kana bainahum niza wa shiqaq amma ja anyi na kana ne oyeko atoy gahi wa kana bainahum shahna wa bagda ina kana ne enyo jure atoi nyi heren fal wajibu alaihim wajibana konyewa an yatahakamu ila kitabillahi wa sunnati nabihi yani ene eba na jajan akowa banne wo mo zuna wa taala atizun to mo sallallahu alaihi wasallam wa an yajtami'u wa la yatafarraqu dan babbe da sai gahi wa yanzuru fi qawli alhaq ma'aman

onye kwo bene na aka aka ga elu ahe arụhụ anaghị anaghị ka arụhụ usu na ewe dana ka ize ire ya ee aka dọ ọdọdọ anaghị ka ụlọ ebe ka arụhụ ele arụhụ saudi ene arụhụ saudi na ụmụ anaghị ọda dọwa dọkị bal yanzuru fi man huwa ala alhaq okay akani enene leda fa hadhihi aljamaa yanzuru fi manhaji hal hiya muwaqifatu lilhaq yani ijamon ajei ngo manhaje ne ulenade hal hiya muwafiqatu lilhaq o sari leda then ana ko sari leda eh eh da ya pedene ama wele ana hura kata me abela ana ka e hura we e kwura na da bere kai beni ka ahli sunna jare beni ke ne betenyin dan arana ke ne betenyin ne ba ene we we ka ne yenwe ne e za musu na ko ina nwen se we zitenyara na akata na nwen e ma ne e akata na ka ahli sunna e ba be e wala mi sunna ka wa mi na da ahli sunna aroro onye ngo e o menye nwe o refrian e wana e wana refrian we nyi we su we si le ozo do

awde no suna suna suna but na eh, na mi suna ijanya da ko ye ju wale ze kanura man yo do ka eh anyi suna mi na reje shi yo doke ayo non oy ko no mo na wataala yani asana be ere ana ke imamu rajihi o ko be yani we non onyi faida padaki yendo waye waye idabro ko belong asulu ko dawro oy ko abdullah ibn mas'ud o kal jamaa ma wafaqa ala isa na ahi jama ona na ka o sari da da won ona ra ka da wala kunta wada o da ka ya ke nyara ya ona ndure kai every ororo ona wa important yani quality oye ko aya ya be ene erago anaika e ya che ya na ma ago ke ene ni quality ka mi fiatin kale latin gala ba fiata ka ra biznillah aya ya be ne ago che kwa ama erago non en la kide na kida sahiha ana ni le e hada ka le ko anya na ere nya ko re ko da le lo nya ngwa be jola anya na ko ko ara na ore na ko ko do si mobile idol does it not eh for gone go ara na ko ran da du re ka ana aka ni ra de o don ti la no de e mo se for na ne wa ba je je ana mɛ nɔla mɛ wɛrɛ ere ana hapun afghanistan ana mɛ babɛla kura kɔn ijara e kura kudo komori dɛɛ fɛfɛ bɛ fi sɛŋun burhanu rabbani gulubudin hikma taya sa sa wede to ya e kene do ze kwich awede ana men dan ana be ka wes kam jamao o ere wa menyo na ere ozu ya mai je ai kisuna she ile uzen akele uze ai kisuna yon sagawa awa very important ke ere ai ai ka por asatul ere zeze yeze bi kitab wa sunna ere laje yaje bi kitab wa sunna sana ndi umaru na wa ta'ala dahi azene kas ono sana bi badan asana ro ro ro da sana ne ne internalize de ro ka da isana hi bada idi sala da sala ni malazi kana e da tatun eye nando wa ta'ala da ya ayuha nas ebudu rabbakum ma hewna da e ko mori na ka ona wadari hewn alladhi halak alladhi halakakum o mori na ona tuna on walladhina min qablikum atayana ka e eh, di badwa wenne la'allakum tatakun ona mdure ke imam rajihi doke ilai ana ona na sada nan ala tauhidur rububiyya wal ilahiyya ayonon bana ko inne oido we mo na taala ona badari hi ona mitu a ah, bila yadan ati oise ibada ya anan doke ayonan asezo ka isana hi bada on nyara kana wal kasen wa qad istadalla biha kaseeru min al mufassirin oke ile onon ayonan ela simu hete oro oro ene arwana ke ami tafsir karodi afma ke imam rodi atenawa ala ujudi sani ta'ala ka anyi umurtana wa ta'ala anyo anatu abin sasabe وهي دلت على ذلك بطريق الأولى this sizo uzanai kai uzanna ona warahun dɔke li anna man abida allah fala buda min an yakiro bi rububiyati wa ilahiyati o kanya jele ka kai ona ka he komori aboro ka oye kai ona badare hi dai ka ona ara sha he rububi لأن توحيد الإلهية متضمن لتوحيد الربوبية أقولك توحيد الإلهية بنا قوغو إلي كأكاكو مولي ودالهين أما توحيد الربوبية أو توحيد الربوبية فهو مستلزم لتوحيد الإلهية أن بنزوج وانا نيونا أو كرا بلا رسول كوداوي توحيد الألوهية فمن أقر بربوبية الله وأنه هالك رازق أو نادك ومتنا وتعالى يعني أنا أنا مزي أنا تونان دا مزي يدان يزمه أن يعبد الله أريزوك كا أوكي مولي أنا بكا أرام أنا إذا ka omar bin wa ta'ala ona mere abisana ona mitehen ona sowa ona ona dorohen ona ejuan la peju enanin anai ka odenwon yani ora abolo tura kai ai ko mori ona nyara gene gene onu rese ahikai doko sana bi oze inne anai ko jiri hun fa ina wal uluwiyya ka a ponda asina sewe ka o ebeba ati ọ anaika oyo wete waitilafi askaliha nwunye jengunye anaika o jengunye acherenene yani acherene ome wa alwaniha yani koleni ome o jengunye gotobaya niche ndo jengunye gwamanafiwa aifani anase hona ndole jengunye wa ma fi mawadi nafi biha muhkama okay do musmana wata do man meka isenen dai ahana ka ma ifani anaika aifanon do twete do jetelen alima kudratu halikuha akara ye ukata o mori anatonana wa hikmatu ati iwi onotetwa wa ilmuhu ati oyiye ono yanno kara bisa sabe wa itkanu atoyto na ko toyetere wa azim sultanihi atoyichete ngunu hinanchete ngunu kama kala ba'd al-aram asman ka fa in wa qasila ahwazi kai ma dalilu ala wujudi rabbi ta'ala sabi uhiyata anazuka anyo ah, muli na ko na babane kala doke ya subhanallah

ana mani da do do godo do ne ba ile ne nyin wal ard zat fi ja etesu ana mani nyi oze ile ne nyan wa buhari zat al amwal oku ana ka onyi de gango gango Ala ya zaa dolu ka ala wujudu latifu habi an ko no so ka nyu mori subhanahu wa ta'ala ana ko na nwa ya dan ka onori nyi abi enu bin yani ono ya bere ene amemol ko ya dake بلا اه والله والله انا ما الماشي من يقولك وهذه من ادله حسيه اصلا بادله انسان كاويله والعقول التي ركبها الله في الخلق اتي ارايانا كما سبحانه وتعالى اصيلا كذلك تدلهم على حالكم سبحانه وتعالى awamɛlɛ bɛ ase zowa ɔmɔli yɛn ato nɛɛni ɔnɔ ne ban yanni hujɛlɛn anayi ka yɛ yanni ama ni nyɛ ɔnɔ da adi bi nani yanni fisika كما لفت رب سبحانه وتعالى انظر آه، نظر الى اسمع كما سبحانه وتعالى ام هو راس ازنينن آه، امام دار الهجره امام مالكي انا اجاب امام الرازي اجاب هنا امام مالكي ان الرشيد كرشيد ساله عن ذلك اه فاستدل له بائتلاف اللغات والاصوات والنغمات de imam malik imam daru hijra dozi mi hujja o je nwunye ekwura onwe nwunye irinyi wannan ga ati donation yani o esu nwe toba arenyi onwa ndo toba arenyi akara ida kawa ka hu iwe arenyi bonoro dire ka ko na akara e nwa mbele mane batia da o wure akara oro na wala shaka o ya fi anna hadha min al adilla na man yani uyatawi ala ujudillah anyumul wa qudrati laika onu katabanen fakam lugatil al fil balad fi balad wa aya ya bene aya ekura irini nyibi anaika ahokonya kene ekura na nando man gwete oka fa fi hin mi atul lugat oki ekuri india enne anyi language na ko ni more than 100 oya ko asma ki nigerian melebe dole ka ekuri nigeria o wa irini akwa kulu ahlul fiha abi anu kulu yunan qad la ya'rifu lugatu uhra e opozi kai enaye e qura e na ịsa. fi baladi wahid tajidu lugat wal lahajat mutaaddida oka ini e kulele nyi obere ati lahaja yani kai kene were koto ya akena e ni imani daka anyị bira panda ebira mozumi aba ma ịkọ anyị oyiri enyi ebira aba na ebe ebira tụnọ na ebira kenọ ọ nọn ọyọ kọ dugure ka laja e anọ na asị ka ẹhụ na were aba ne especially anọ e e ka ene ẹhụ na ịkọ eyi ne ẹẹ ẹtẹ bira ẹyẹ dugure ka ẹhụ na ọdọ ọsha ọdọ ọdọ ka wee rumesha ohim ama wee tweta ne ịga anyị na ọdọ ka wee rumesha okum ọyọ kọ ọdọ ma anyị laja dan ala anyị na okokuru ẹsọ. ala indi kamu ayawa yani ne bilo aba ebe zona wa taala ana manu meka ala nyoro ala nyi kishokoto ala nyi karuchi ne na goma aba mele yani no za se kare wa ashkal wa suwar aba mele jemunye achere ati ka ala nyi ogodo ala nyi ala nyi da ذاك وذكر علامة ابن قيم رحمه الله في كتابه العظيم يعني ابن قيم الجوزي أو ما يتم إلى إنه أنا هي مفتاح دار السعادة كتاب قيم يقول أنا يقول له فلكي وأروح يوفيهم لو أزيد سلسان داي ذاك ذلك أو ما من ما وقال إنك تجد سراب الكتا أو كويلة إلى غو إيموسنا إيموسنا ما نرى مشتبه أو كدولة كيبنا la tafarruq baina hadha wa hadha okay wewe uramanya mbe haina kane mwitu yaroro dule kai anyenye du kulika ebe san urere san ako walakin allah subhanahu wa ta'ala umuri non ne ban ja'ala furuqa bayna al-adamiyyin do me hayna kani a ijadamin wa zakara min al-hikam ako ma tama ini ewe wala sati wele annahu laula anna allah subhanahu ako yana ko muri o manu me ja'ala hadhihi al-furu do manu me hahi la hasala al-mafasid mafasid azima ako yani edalu de nwi antete do na nyone du kwechu se we ono be no ni hetan na ne wuri ko banya wajo wana wala ko na banya wa wana doki fa kaifa yurabu hadha min ha amenya nwa ya son na son were e huna mi mere na na mo no de siri film wa man ila ni china na asma nka onyonyo e na be ni abi e na pete pete ka le ojo ojo ya be ni na be ni amen na ya ka wa sira son wa na ada dure ke ira sonon we ira so aido bire reji adanya tanya ni bokoro adanya an man ne bace adanya an tapeta umuri wa to ago wa fe ona ona sa ne be naam doke ebe man ya wa kaifa yurafu al-insanu abahu min ummihi adam me ya ka na ona nya adana o ya to nya aya ne ko nyonya awo to ndai ka onyonya bi hine hin wakaifa yurafu al-insanu zawjatu adam me yana yusan wakaifa yurafu al-insanu awladahu idha kana fihi mistibah adam me yana yujan ana ko nyonya be ndure kai ene mere iko ozigbo onye ọnya ụmụ elewa bee ya ozi ụwa were uwe ochozi abandọ ọgbọ ọgbọnye ọnya ụmụ ya na ya ọsọ na mere ọka adam ọsọ na ya na dure siwa ndọsọ dọka ọsọ na ya nda ụra nwunye hezi ka ọzọ ya nyanwụ ya ịyatọ ya lakin labuda min an ahụ hunaka farq ọka belo nye ha hi fahadha min hekami ọsọ na na ihu ya na bọna wa fi anna ma zakara imam malik li rashid azanya ka kisana ka imam malik ka ay rashid amin tila fi luga ini ay jengunye na qur'an jengunye wala sawad atonwa wala ti la fi suwar yani di achere ni yani odonya ngbo odonya nya da agwata amma en la ka be dure ka odo inya ni ana mere akwara heta doka ena sana, ya odo ya ni odo ya ni kwenya awabul malaika wele ko odonya nya wa kwona je akwa bi abena na na eben nìkan sẹ ní ẹjẹ ń yẹn amadu mọsibọ náà wọtaara ọdọ kabe na dúró ká ìjìmọ náà ọ̀nyí àtọ̀ yìí lọ́sọ̀ tiẹ̀ sika wa pa ọdọ abẹ́ ẹ̀ nẹ̀jẹ̀ ń yẹn dúró ká ìjẹ́jẹ́ àtọ̀ ẹ̀yìn dó kọ òṣìṣẹ́ wọn rẹ̀ sọ ẹ̀yìn dó josi òhìn wọn rẹ̀ sọ dọ̀ wá ẹ̀ mẹ́ àmọ́ wa kudratihi ati oka oyi nyukata na nyukata wa hadiyatihi ati oyi belinya na belinya wa ibada ati oyi oyibo anai kai o mori ona jalla jalaluhu on nyara awro ke ase ase enyo nisa sa mana besenenen munaso me ka taba do mee le me do biri yin nan ka ayara ayara de da ta de mun aya sana ko sasa ya hamu sana wa taala ono tinyo da jumu do tinyi je mulu na wa he uh, mm, uh, jama jame anaika ono wono to mori na won na wa do me tini jama ay ko to mori sallallahu bil jama mi jama ma zibu ko ateme daga fa ina yadullah ma al jamaa huwa mawlana wa ta'ala bana ni jamaa ya hiyo mulio no e jamaa oiza ewi jamaa aspurugudu ewi jamaa ochoko on rice ya ni rice on reza ata papa da wa ko babe e jamaa anaika e yeske ne sa si sunan to mori sallallahu alaihi wasallam mulio na bo jamaa no do me do roro ono tinyo da nyimo no tinyo je ono nyamba mulio no nyamba subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk